what I'm Пока 讲完了。 ṣùgbọ́n láàyè kàyà ní àdáwọ̀ báwo ni wọ́n sọ ti dábì gbogbo bí ẹ̀kọ́ ti ọ̀dọ̀ wọn lọ tọ̀ ọ̀dọ̀ wọn làwọn ń tọ̀ ọ̀tà wọn. aláìmọ̀ sáà lọ òwúrọ̀ tó kò nìkan kó lè torí wọn ti sọ fọwọ́ kan náà yóò gbé ìlú para outra. Valeu! láti ẹni tí yọ bàtà ṣiṣẹ́ sọ sẹ́ni tí yẹn ní fọkàn tán yìí sọmọ sí ọ̀dà tó lọ́tọ̀ tó bá lọ sí sáà yìí fọkàn tán mo bẹ́ẹ̀ lù wọ́n lónìí ẹ̀sìn náà yẹ lọ́ọ̀rẹ́ ọ̀rọ̀ ọba àwọn sí ìwọ̀n lọ́wọ́ àwọn ìwọ̀n lọ́wọ́ tó lọ sí ìlú lọ lórí ọ̀sẹ̀ mẹ́ta Gracias. ìlànà ọlọ́run fẹ́ bá tọ́ra rẹ̀ bá ní máa rọrùn fún yàn láti tẹ̀lé ọ̀dọ́ nínú téèyàn wá máa somebody Gracias.